فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته amúgbélédó amúdó ọjọ́ a kì á pélé kì yake da bi kai juwa dai juju ne yake da yake na albarka yi to ka shola arewa an ki lugbo amma ya ki do amma mi do ani biya muhammad sallallahu alaihi wa sallam ton ta mi bo nyin ti bo ta manu molan bayan du ki le pa un ma to ubiela <clears throat> ubiugwe ka dụọla ya dị n'islam yi anya shano ka to yi kugbo kale ka dila shi suratul an'am anya shanne ko jaya ki 95 ṣùgbọ́n kọjọ́ náà fẹ́ olóòkì ká dálùkù máa gbá wáyé kàkí ní iná láhàfà lẹ́kọ̀ọ́ hábí wa náwà yóò kéré jù láyé mi nà mẹ́yẹ ويخرج المي ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون آية دبيلة فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم أما ميجيك باين ọjọ́ ẹ̀ náà yóò lo yàá ṣe wá olùka ojú àmọ̀ràn àwọ̀ àwò kì í Efi ń olólóhùn ẹnkì lógbó amújẹun ìwà kì í ṣọ́nà yìí lẹ́ àmọ̀ràn àwò fún upahi kine ka ngone ke moli ele kishowa awaka shamonan shana kolala ya ni inna allaha o soshi ojo falikul habi ohun ṣẹnẹ kì hàmẹyọ jẹun kì á panama yà á panama tá a máa ti gàdúhù ha hanẹ wanawa ele ameyo eroli onkonshojoi onga kpanamaduhu kwe hane takuma yi ingoshe no munani to akile taka ameyo kuma ka olojoji meji yi je nwe wa ka je amenwe yo ka aje osikapa ẹ̀wà e, e, e, okodu okoli amandu kikalala ishe hana mati gadu hui ele li. amaruli ikoju ene fe olo ki akoma ti gadu hu kwe fane ai ma ai alele ta ki adu hu kwe fane ishe nwa wo ngi ishe ya nana duki nwa ike ishe nlan si ohun kete ki shojo ẹ̀wọ̀n àwùgbó lókìgbójídédé fún mi ń se ka kini. enweyo kìṣòkú kìmánìmín kìṣẹ̀gbẹ́ emdugwaji takimutigadufu enwe ki a tigadu kwenwe takim denwe mimi ìṣẹ̀gbẹ́lẹ́n ẹ̀wọ̀n àwòdà òbí lẹ́sẹ̀ ń kó lílẹ̀ kí mú ti ga dúhù kwánẹ̀ kí hẹ̀rọ náà tákẹ́ ń fi ɛŋ ɛgbɛnɛ kwefun gɛŋ shɛ yɔŋ lɛlɛ ijɛŋ yaa doku duhu kwefu ye yaa du ye duhu kwehu ohun ika yani yukhrijul hayya min almayyiti wa mukhrijul mayyiti min alhayyi ohun kò ń sọjọ́ yìí ohun ṣẹ́nẹ́ kí á du ye duhu kwefu òkú ẹ̀hún kì í ṣe òkú àbẹ̀kẹ́hún kì í ṣe ẹgbẹ́ kimani miamin abaki kimani no uh, uh, makaki imashe mimi ongichen kichegba takoju enefe olo imenwe mimi dudu hukwe hanula enwe mimi laida idugwo enwe kishe enwe kishe yi enwe kinimi wa mukhrijul mayyiti min al hayy on kon la lala on ade oku dufu kwefuye emi an kama bakpa kamani ekidai ishe man ki ati ga du ku ana eke titi mojo aka inu shanka me meju ga man wewe wewe kojo na fe olo ki chona ma je filai eli ka gini uye on akwe hokui okwu on akwe huye bi oyi akidaida ona kojo na fe olo ki chona na duhu ojo chona ne kwe hen ki shen oku on shomi dai todo meni ko ju na fe olo ki a cho no na kwefu mi se nkan mu da ho ya na ya e sise ile ke e sise po la mu e mu da ho ya na ile ke e sise ubi la ogbo ka o da ho jo lele o ma na ke du ho kwefu mu ama se ko ki le nya gbogbo ka on si abioma onubula takojo mo oku lele on so mi lele imu deun ki se nwuye abaki imu ye imu dupe ha emu oku lele ẹ́gẹ́ òun dọ́gba mi náà lè òkú òun ìṣe takaju ilé ayépọ́dù òfin hàn ẹ̀gẹ́lẹ́ aju ẹlẹ́lẹ̀ òun àádọ́ ẹ̀gẹ́lẹ́ dùn yìí yukhriju al-hayya min al-mayyiti wa mukhriju al-mayyiti min al-hayy ẹlẹ́gbàgẹ́dẹ̀ ọjọ́ ẹ̀nà ẹ̀fẹ́ yóò lo yàá dẹ́ bàtà dùn pé ìfẹ́ náà lé yaada na aleduhu kweka na ọbata ẹna ale kadọmọ ẹna ọbata òun adu òun dẹna ale ẹna ọbata kaadọmọ ẹna ale òun adu òun duru kweka ọbata yukhriju alhayya min almayyit wa yukhriju almayyita min alhayy ẹna kaadọmọ nyini ina na duki chula ka islam yi dabo hun kako yo li ai ha mama hun hene ka shi du pe huma ene ki agbe islam medo ki aje juja wi islam ki agba nuji yukhrijul hayya min al mayyit wa mukhrijul mayyit min al hayy abapa ka domo ìṣẹ̀gbọ́n islam káàdì ṣeṣe málàmí ṣeṣe takẹ́lí ọjọ́ ẹ̀nà ẹ̀fẹ́ oló ìhànàgójó ìhàmọ́máhùn akana kai dia irita shi kai hadin islam yukhrijul hayya min al mayyit wa mukhrijul mayyit min al hayy kuna ya shi narwe yo ijan ekida shi misali ujuwe ofon yi shen abi shanka mejudu gaun tu efilai akojo na fe oloki chona unjo ide opposite olama okwu kwehuye uye kwehoku nkojo na fe oloki achi ide tola ihayo muna ihukawa kpeneke yani wa min kulli shay'in khalaqna zawjayn la'allakum tadhakkarun yani hen du ka shonan aho na un se lo loju oji meji oloju oji meji opposite olama la'allakum tadhakkarun anade ujade de awo to de awo hi de ogba de obi de ele nge ele un du koju enefe enekele de unu bulade inene du kiacho na enwe vilei kiniki shola ona kojo enefe olo kiache in amanafu ma ṣe lè yíyí gbálí èyí technology mẹ́mdà ṣe tábà gbọ́ mama kàkí ní ma ṣe ṣáàyàn ẹnẹkẹlẹ pààyàn onúbulẹ̀ màmẹ́ àmì robert kò máa ṣe ha ẹnẹkẹlẹ àgbẹ̀kọ́ onúbulẹ̀ okoyale kumashi enekele unu bulade huma mame handset kijogba ye enekele de unu bulade huma mame idem si unki titi kishojo eki de ide he unkuma du mojo min kulli shay'in khalaqna zawjayn يخرج الحي من الميت ويخرج الميت ومخرج الميت من الحي تدالها شجلة شوكبك مارا رون شجلة شون شوكبك kia doda kuma lebon ẹnu múnẹ kì má ní ipò a àìkí iṣọ lọ nà kọjọ ṣe ẹ ní lòun ṣùpẹ máa gbà ẹ ní ẹ na lòun ṣùpẹ kí àdọdà tẹta máa lè ọgbẹgbẹ yẹni rabbukum yẹni ẹ ní kùmàkà ẹ ní ṣe onshojoo ki tete ishenu munan shanki adalaha fa anna tufakun ile a ugbo ibe me alo ita ugbo ṣùgbọ́n kí bẹ́ẹ̀ máa lo takumẹ́ ló ní ara rẹ̀ ń wọ̀n múnà kí má ṣe ọjọ́ mẹ́ra rẹ̀ ń ní ìta òun ké tètè lẹ̀ òun ṣe ń nẹ́ kí ṣùpẹ́ má ra rẹ̀ ń òun ṣe ń nẹ́ ká rẹ̀ ń wọ́n aṣọ kẹṣáyé ìṣẹ́ ní òmùnà ni. ayàjìdọ́gba ẹ̀ ní fáálẹ́kùlì ìṣùpáhì ay allahu khaliqul isbahi todo iṣẹ́ ni ká ọdọ́ ọláhun dọ́ ànùmọ́ ẹ̀mẹ́ emi ìta kí wọ́n dábì dọ́dọ́ ọláhun gẹ̀nù ìmújuwe imu juwe àkè yẹn ni khaliqul isbahi ohun ṣẹ́ nẹ́ kí á di ufanẹ́ òdúdú ohun ṣẹ́ nẹ́ kí á dùn fánẹ́ òdúdú pana ihu pana duhu kwefu ẹ̀hùn ihu pana duhu kwefi ẹ̀ṣubi khaliqul isbahi ṣẹ́nkùmẹ́ni isbahi bi ma'ana as-sabah òdúdú dẹ̀ òdúdú àbákí ùṣánà ọjọ́ ọjọ́ ká ùṣánà òṣè òdúdú ìdá ìyè òṣè ta al-isbahi tó ùṣánà a dùhù lẹ́lẹ̀ ọjọ́ ẹnẹ̀fẹ́ olóyẹ́ ní òṣè kí a hù kwe ha kwe fi ẹ̀ṣù bí òdú fàálẹ́kùn lè sùpáhì èèlò onúgò wọn ṣẹun ojú ẹ̀yìn ìṣèkùn adúmọjọ tódú iṣẹ́ ńkọ òfánà ilẹ̀ aha ugbẹ̀ ṣubi aló ìta ṣẹ́ńkẹ̀ ṣubi alẹ̀ aha òfánà ìkàjẹ́ òun ugbẹ̀ aló ẹ̀hún kìí ṣùpẹ́ tó ká ọmọ ọjọ́ kò ní ṣe ya na na du efila ya du ki teknoloji un le kade ugbo du ki le kade ki a ki change on na kojo ene fe olo ki di sari e ki dai tayin ki ka ina odudu yi ehi koko dudu ki a duhu yi ki a ha esu bi pa na duhu yi ta ki ka kine eh, ohun tene ko dudu ki shana e ke lenu ile aki ho esu bi la ihu mu dete ufana awa ihukeshe dabi mamu hikeji yaje ce ilam don aka ana ojo ki titi ohun se ne ki a ri ilẹ̀ idá adúkì tọwọ́ yìí and ọ̀nà kò dúdú ikò dúkà kwanẹ̀ kò dúdú agbódùhù ehu aṣẹ̀déhù fanẹ́yìn odúlíà taka aṣẹ̀pọ̀jì hẹ̀chúbi ehi kò dúkì ọ̀nà kì tẹ́lẹ̀ ọ̀gbẹ́gbẹ́lẹ̀ kiashete laluketete kisheni tsari aluketete ile onugo won seun ko ne ki adu ni be ki adu mo ojo ni si to le ojo na fe olohun ikola hireyi eh ojo mo wa lo dudu te aman ai le ta ko dudu iwa e su bi hai ha ogbo ide ai le ta ki loyi ojo na ojo na fe ohun se ne ya shu kolo ki dai gba chaka ima shojon enu mune ki kwane kiri ihe nlekpa ilo kago ki huri dakago shanki ajetim wilayani faliqul isbahi wa ja'ala al-layla sakana òun kì í ṣe ọjọ́ yìí òun lẹ́wọ́n mú òdùdù tẹ́ òdù ìmúdù tẹ́ sẹ́kẹ̀nẹ̀nì tó ti ṣò bọ́la kisha nyi to du eho du lalala unga muna amna nyi manu bola mami adu kete ho yele oroka ete mi gwoji etan mo ete no je nka ye esubi odule abama ọla enyi wo olo ke o ke toda ntoka unomi ọjọọ na ki anya wai enukpa itoka eke ngọchi erata terato ganege yani waja'alna al-layla libasa waja'alna an-nahara ma'asha yani omodudute todukishi ukpo ukpo ki abu ama onse chubi mu dai ki ya bu ola ma pe chubi mu shan ki akpo bu ola ma lai taka ana umi ana yi sakanan darki kaimi waj'alna an-nahara ma'asha ya moroka dute to duki shi ko kuma dute no yeun to lo jile eh ah odini aisha kamri da ajo yi ko du ma nyaja to du onugo ma nyaja ama na ojo gboji cho dute to ma nyaja fun oro ka un ma dute to ma nyaja ya se ninu joji akida وجعل الليل سكنا تكيني والشمس والقمر حسبانا ẹlẹ́ wọn mọ́ lù oṣù ìmúkójọ husbanan tó dúkì ìṣàmẹ́hùn kùmádù kálùkà mọ́jọ́ husbanan ay hisaban dálókè amábàpá kẹtẹ̀hún hisaban ṣe alókẹ̀hún dẹ̀ ìkálùkẹ̀hún one two three four òṣì hisaban husbanan aka ma ba baka kuma ka tanwida mani wa shamsa wal qamara husbana to dole mi date ka ne date ya hijira ba date ya gregorian ejejun ya ina ka yana fi bolu ohun madokaluka amojo ya hijirai gbóòṣù ohun madokaluka amojo to iyo oṣù lọ́lọ́ ohun ṣe apá ẹ̀ lọ torí ṣàtọ́ gbégbé lẹ́nu yabwane baishelen yabwane ya amanyu todula oshu hijira ko kada mon shi 29 ko kada 30 imda shati 30 din amani e olui onji enafui onji polu on madu kaluka mojo an ohun ṣe tẹyin tọ gbegbe la ẹni ibo anan tó lẹ ehikodu 31st ẹlẹgo eh, eh, january kodu thirty jẹlẹ paki thirty first february twenty eight ọgbẹgbẹ ilẹ̀ twenty eight twenty nine ìṣá change ko tọ àkìdá ilẹ tọ òun ṣe tán gbẹgbẹ nù tọ ọjọ ẹnà fẹ olùmọ mi oṣù pòlù ìmúkójọ tó kí iṣu kọ́lé ìkìdá òun aṣọ kọ́lọ́mà amúnádùn kálukà mọ́jọ́ ọjọ́ kò ṣùnà áyín.

ọjọ́ náà fẹ́ olóṣè káwa ukọ́ lọ kó ṣùkó lọ́ọ́ ṣe yẹn ni eh, ọjọ́ náà fẹ́ olóṣè ni wà áyàtò láhùnmù lẹ́yìlú naslahu minhu nahara fa idahun mubsirun wa shamsu tajri li mustaqarri laha dhalika taqdiru al-aziz al-alim eh, eh, yani wala na'am amma ya dai mmadụ ṅaka ọjọọ na-efe oloshedu ṅaka kini idehamu koloshu polu todamu todoke madufana waifilai olu ye onga adufana wa roka oshu onga odu kila ideha inaikama e ideku koloma to amane

òun á yẹ ọjọ́ pa bí ẹ̀yìn ṣáàkì wọ́nyí òfánà òrùn òfánà èyí kò kí mú dẹ̀hùn wa kàkíní màdọ́ máa olóló anẹ́yìká máa wáyé pa òfánà òlù yìí máa gànà wáyé màdọ́ máa panà ẹ̀jẹ̀ olóló olóyè wọ́nyí ká dàbí tọ́nà shamsa wal qamara husbana taki yani dhalika taqdiru la azizi la alim yani ekidai kuma kai oṣù polu ọ̀nà kìṣà àmàwọn ìṣe kọjọ́kọjọ kádùlò adùlò àmọ́jọ́ mányọ́nà kò du kọjọ́ du tẹ́yìn òdùdú onúgò kọjọ náà fẹ́ olókìdú tẹ̀yìn ìdálẹ́ka takdir èèlẹ̀ ṣe àwọn àtẹ̀yìn ṣe àwọn àtẹ kima ìṣe kì máa kú ọ̀nà alẹ́gbẹ́gbẹ́ lẹ̀ ń ọ̀nà kọjọ́ ọ̀hún àtẹ́lẹ̀lẹ̀ ọ̀ ẹlẹ́yìn alẹ́ le ẹlẹ́yìn tẹ́ gbẹ́gbẹ́ lẹ̀ yìí ṣé alim anuma. bauma ńlẹ́lẹ̀ òyìn adùsí amúkọ́lọ́ gidẹ́yìn imú dùdúà ìmọ̀ ọ̀rọ̀ka dùà imú oṣù dùà oṣù làálẹ̀ imú olùdùà yẹn ilẹ̀ sẹ́mùsù yẹn bẹ̀rẹ̀ ilẹ̀ hàn tó tẹ̀lé kàlkámàrà wọlé lẹ́yìn lọ́sàbí kò nàá máa tùnyí gbegbe gbégbé lẹ̀ ayọ̀ àkàdé ọ̀rọ̀ ka ayọ̀ agomẹ́gbẹ́ yìí takaka odu odu ọjọọ máa ọjọ́ idehi hikima idehi ọ̀ka tó kí iṣẹ́ ẹlẹ́gbẹ́gbẹ́ lẹ̀ àmọ́ ní edu edu ṣe ní ìkwému dhalika aziz al-alim ishi taqdir ẹnu mú náà yìí ṣe ní ishi àwọn àtẹ ìyẹn ẹnu mú náà yìí anu الأنعام لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي جعل لكم النجوم òun kì í ṣọjọ́ lọ́la òun ṣe ń ná kì kámìlà òòjọ́ tó dúmọ̀ ja'ala lakum lakum èmi wàtò ìkójọ tó dó èmẹ̀ kàmẹ̀ṣàmọ́ náà tó dé wà àwọn ọjọ́ kámìlà òkìdẹ́ ìjòyè àlejò yìí isitodwa n'omunafu anojo akamila ogida ijo todu alala todu ki akocheku kiduola efilai amekulala ongi koka efumi yani litahtadu biha fi zulumati albarri walbahr todu kuma eneke na koma shen kumeko en kumeko mona ona ulama fi zulumati albarri ihame shubi iyoja nepete walbahari abaki ama echubi e ojú omi ojú àmì ìtẹ̀kú tẹ̀wọ́n ṣe kàkí ní pàámi ìlà òkìdẹ́ olólùkú ikọ̀ gbẹ̀gbẹ̀lẹ̀ ìbò gbélé ṣẹ̀ǹkù máa yún lẹ̀ máa yún lọ nà yíyí ṣẹ̀ǹkọjọ́ ọdún máa ní kí mọ́ nà ọ̀làlágàn ṣẹ̀ǹkọ nà ákwẹ́mí kí á àná mísáìlì ṣe ịshagụnụ ka ma ọ na-ekolota ịjọ ya onyinye m ehe gbili onyinye yi an ọjọọ du esheke eh, ọ na-arịda kemaman to ishe nkọjọ ọdụ shenko na ishe eh, oji a na-epete onyalụla abeki oji tekwu ihe ọka omi onyalụla lala to ya ṅụ mụ na ga ami lawo iyi onshenku mmadụ mọ na ya ami lawo iyi ugbo ama nụ ma ami lawo dehi

eekidei cholodudu onye tei to ele mmadụ ma ọ na-ụla ụmụike mee ugbo kuma kpejuru kuma le ẹtẹlika e tẹdu bi ha fi huruma ti bẹrẹ wọn bahari rẹ ti bẹ kuma alu la ojú anapẹtẹ wọn lẹ ṣe albar ti bẹ kuma alu la ojú omi wọn lẹ ṣe albahari ma da ìlà òjò èkó e yìí ha iṣẹ́ ń èkó ara yìí tola yani ja'ala lakum an-nujum ihona amila ula ihuche ume litahtadu biha fi dhulumati al-barri wal-bahr to ekidai sho enka efami ukolo kamila wa she wada amani sho nke tejin ojo na fe olon she kawa ugbo muna ya al-qur'ani kinojima kakini isedehu kolo kamila wo isedehe ku kamila wa she wa yani Ah, walakadi zayyana sama aduniya bi masabiha wajalnaha ruju yani bi masabiha laki yani wajalnaha rujuman li shayatin yani oja leila ikitai ahu gboijaga bi masabiha pamu mutula mutula le aka na onyin no o sha mi lawo de ìjẹun àmì ìlà òṣèwọ̀n ìjága wọn máa ṣe ó jàlè tó ọjọọ kùmáka kí ni ka àmì làwọ̀ lẹ́kùnmalẹ̀ aró jíjọ ẹ̀wùn tọ́hún ṣe olóòṣàn kùmọ̀ ẹni ẹnẹkọ̀ ẹni ọ̀dá àtàyàn ṣe kẹnu yóò jà lè mi ọ̀pẹ̀tẹ̀ àbẹ̀kíṣí ẹ̀ kẹmú tọ́ ka baranda ka kẹpọ̀ ògùn ọmọ wura na Una ne happiness to dum to zayyana a dunya da ojo ma ka kini la odudo yalen to ali ka kini odu la ise un ma ka ke ona ona ona ji dadi mu fushi imdogbo odumogbo to akidaide ojo ani wala na zayyana a dunya bi masabiha ikidai enwe kwekeji kamila wa shewa ojalida taki enwe kwekete ni waja'alnaha rujuman lishayatin inami amebili masha tewojo lama ma lo ta te ma tewojo lama nya te amaljenu ma nya bukola ukola kojo aka pa mi àmì ìdìbò ń àmì màláìka màdé ojàlè ìhàmú kọ́lé kọjú ẹnẹfẹ́ olú atẹ́nì tó kún máa ṣe ojàlè abakan dukiya sani ki rogu kwe hoja le wane dagu no mi abaki en e, duki ne ki happen de ki teke ona ona e, ona ngiju abaki teke ona mangijun amata madan ile rogu anala la amati ne nya hugbo anibi se kawa ka kini amala anya gbokola iko ka en kojo atini to ki se hane tahmahu kolalaji yastariquna sama eh ojo se kawa suratul jin ona kamala ame aljannu la shele yani wa anna kunna naq'udu minha maqa'ida lis-sam'i faman yastami' al-ana fa yajid lahu shihaban rasada to a ma lo ma ya bu ko la le e un ma du ko le le se ma ko a ma ko a mi bi fa ma ka ma ko la mi bi fa e un ki si ku ko le bi fa ki a che iko kala da amma anabi sallallahu alaihi wasallam chenkukolo ebifa kache mm? to 99 efu nkibo ya chen yani nahwa min mi'ati fa fayakdhibuna fihi nahwa min mi'ati kadhba ukọlẹ ọgẹṣà máa gbọ pé òjá rẹ lẹlẹṣẹ máa ń rọ túmọ etí kà máa gbọlẹ tá máa hàn lémi dẹrí máa mú kóyún. Eh, eh, e ke ka welo tugbo ebi falala ukole ki kai taki imdoke sha ida oni kak na gida e da bi ona eki kai ya shoge sha eki ade ke gbogbo ọjọ́ deri ya shoge sha se kai ile ni e nwa ye ke ma ni ona ku ka ke se la ona ku ka ke pe la la ele pa le e ayi ugbadeju npe yuru ta ke pa ole mi aro báyìí ino geshan

mako fiarumo la guma yoane on la shi fa man yastami il ana yajid lahu shihaba rasada shi ni hadiso muna ke wa mani eh, kobi kobi ta ka nabi sallallahu alaihi wasallam wa ami eh, amari jenu masha masha goma jo paye ami ami ami lahulan igen ma ma tagunya ta ma bokola do kirumeju to la ta ka nabi sallallahu alaihi wasallam wa ame bifa mashe kpọrọ na obodo ana mụ na-achụpụ ma todukọla ma che ojile kwojọpumeni alụkwara na anya arụ ọgwụ aname kwojila mara egwu polo mai nshete faman yastami il'ana ishan ka gehi suratul ahqaf wa in sarafna ilayka nafaran min aljinni yastami'una alqur'ana falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmihim mundirin amma alijanu e eh, hadi ko ko mare dushe anabi sallallahu alaihi wasallam mahoja lere mahoja ma gbokola dugan ene duki mutegu ma opologo ndabi ana eh to on ebili ebili e ki shagoje ma chakai oyeni kai oja lake e mare ishe nan ki happen to le ihame bo nkpara ne manya manya teja ne ehun shehun ke happening to ta ka mi ami alije nu e kuma kuma pe ma po gbare ogbe ka ni bi sallam de oja na makai ma de akara ba ni bi sallam ojo ka da ojo ka do ma ni bi sallam idaga showo ina gbi sabbi hisma rabbikal a'la amal janula ewa ma wa ma netiru kola mani kai ukola kidai en kichita kuma mahujali reida unshi quran kinu jima ele adawge sha ngojo ka yani fa man yastami ilana ene duki ene ngalo nya gbuko lojo kwe hojali ayo yi ha lahu shihaba rasada yali eh, eh, egena eki ata kwe hilao doma didim rasadan doma didim ina wai goma goma a jarola ya ma juwa na chaka ìjẹun ilẹ̀ onugbo ìwọ́n fi enwe èkú ka nẹ́nẹ́ àbẹ̀kí màá ma pé fi ìhà mi làwọn. ìṣẹ̀dá ìṣẹ̀lẹ̀ kẹ́kẹ́ yìí ṣe ni èmi ìwọ̀njọ́ ta ha fi zulu máa ti bẹ̀rẹ̀ wọ̀n bá ha tó dúkú mẹ́ kámi na lẹ́kùn mẹ́ ṣẹ́wọ̀n mẹ́ kó mọ́ nà mẹ́ ọ̀nà ọ̀lẹ́ mẹ́ omi. ashe ma bireju amaya ya ama bireju ma kojọ ahuma kperu oke oke alukineke na rana dueju liqaumin ya'lamun amma mahe abireju ayala shejo wibo kumanuma amma wakani en kishika ojo kakini wibo kumanuma yi to du ibo kumanuma amma shi bo kumaneke man ma doka ki ayọjọdẹo ayọjọdẹo anisha mẹni ibo manuma ẹn kìlú pẹtù ká mọ ẹmí iṣẹ àkí ikọ kẹhùnmá náà lẹlẹ kẹ ẹ ṣe fatawa kẹ ẹ kọlọ amúnà kẹ ẹ ṣe wá àzíkètè ayọ anuma ọmọ ẹṣẹ chaka wàláhì tó dáhùn tó dún kọlọjọ ẹmẹ gbọ yìí ṣe ń kẹhùn kọlọjọ mamẹ ẹm dànù mamẹ ẹtẹ kádìfọ sọlẹ àyàtì kọmi yàrá mú ndẹ. ajọ amaghị ka gba ọbịa gba anyị uwe ajọ e ya ahụ machiba ya na nwa ma dabere iju nwe eche maka hini ee ochuchi amenwe kọjọ kai chamenwa e. ya umashi amenwu juwe kumadu mọjọ nji emdanu mame fasallal وهو الذي أنشأكم وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر فمستقر فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون نعم obìkanjú ẹnẹfẹ olo kì í mí bẹ akó ka ga-ame ama ya ama nwuju ojue ka isi jo ehile iṅomibe akụdabi anwale ya onugbu onugbu ewa ka onwutu ni ewa ha age ha nwale ya onugbu ya onugbu shujuwe nga she kadumojo ujuwe ojo nga she onugbu ka aya nga she yeni ofi anfusiko afala to kusirun yeni onugo anwale me ha amega akọjọ shona imen mega akọjọ shona shona men tola o na onugo ami ami scientist ama ke ama ike dabireju aluko onugo edele mali ajo ma ka kini to enwa ayede mi enwa ayede mi enwa ayede mi enwa ayo nga chukolo mi ma me ro pe mi ayo e ikon chukolo be ni ma se mi part part du ki de han wala ichaka ele den now so ongojo akawe mi ye no onugo anwole meyin wa huwa alladhi ansha'akum min nafsin wahida òun kìchọjọlẹ òun ṣẹnẹ kìchọna ìṣọnamẹ kúchanẹ ìṣọnamẹ kúchanẹ min nafsin wahida kwefi mi ketete shankọjọ ẹnẹ fẹ olókè ẹni min nafsin wahida ẹ Al-Qur'an maka kánẹ bi adam dẹ ẹ ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida àníbi adam adẹ. todo um shell o dudu e jodudu kojo shonam ubile en o ne du hidefilai shi hola un lan ile we hilai to ojo eni un hona meshi kwe fi mi ketete ajo odede ai ka jo gba shaka e meni ehi mi ketete na ko e onu bo ise un ko na adu ma ka kino ojo she na ekwo ni ise e ga mu na efilai kwiko kọjú ẹnẹfẹ olóṣọnà níbi adam gbogbo iko gbogbo ní abọjọ na ma analụka ama n'ihi ma ị ga-etete na akwụ ime idu ime nukwehe ime idu ime idu kwehe yukhrijul hayya min al-mayyit wa yukhrijul mayyita min al-hayyi ka ka ila fenu biko ho na meshe kwehi mi ke telala fa mustaqarrun inami be kuma jefi e habio matan madede duhutan hmm. ala idan wa mustauda yani be kuma she je hane ojo she ide ma de yo mo ele on kojo kaiwa yani mustaqar mustauda e un kamara ba do ki mustaqar gagada un shugbo kan amma ne ki apogwa ne ki a balance re un she te mustaqar to la ma de fi if uh, abioma kakini alqarar qarar un shugbo ki meni she ki ko to ili akpomane gwomo hmm. to yani mustaqarrun ni be kuma je fi e, e, iha bioma aka ma bakpaka ma kete mustakari da mustauda shanku yani mustauda on shi aka daluka ma kete ma ka igala mi odokila lei aka da igo hmm. aka ugbo ke ona adide nte gbɔdɔ mun na de todo kuma yi kɛ adabi do se koe ko mun na sɛtɛmu yi dɛ tɔ ɔjɔ yɛ nɛfɛ o lɔ ni ini bɛ kuma di haka onsawa yɛ dɛ yi ɛnkɔjɔ yɛ nɛfɛ o lɔ kika ehukɔ ehi wɔdu meji tete yi mustakarro nɔ mustauda yɛ ni usano na dɛ okojo na dɛ sɛtɛmu yi usane ehabi ɔman yi usane ko. ukpojie ha ehi kabari ihojinoji mushete mustauda e. an ide hojinoji ka kini isugbo ka isugbo mmadụ ide onete todu ọjọ kadomo ya anya wa ebola ma anya kwọmọ ọjọ anya kó mmadụ kwọmọ lalagba achaka àmú ojinoji lala ọjọ anya ma kpa na ya bima ya kpatukanwu ya kamụ na laduhu famustaqarrun wa mustawda yankuna duk bai gyabu ya yi wunce elen tsari rayuwa ne a da gbegbe late ekwe ha bioma edehoji ekwe ha bioma edehoji an ehi komeji yi ishi ikok maka kini na ha bioma ki Iko ka ikokedehoji ineneka igbo dabuwen todenge madi bele legba shaka kakini take kini eni igbo yo nwe se dagba meni ede ha alameji reji amunga meji makai eli e kakini ene ka nge se kenu pahi kene ko ke ki chenduole kewe go kewe ke todo enwe kide kojo E etekide fun se nana etagide kun shi nara ijo dudu ihu kawa ka kini to uchano na da okujo na ekeji ngomdu nga aka kini uchano na kwa okujo na ka unshaka one ina ekwu kia iki chen dola ngi hami komiji nan isha adele ha ale meji ami lala ko na ale ka kini ka unshe ha e ma ka eushike mama ka hi na onwushi adụ onye ishe na ishe nene ki chọ na enwu ehiko kini bela da yake todu kine kedo rara ọjọ fa mustaqarrun wa mustauda. inwa she nu kolo mune ka ma bakpa kan oji mustaqarrun manyi mustawda yi ibo kani mustaqar onshi uh, adiko ko one Eh, eh, mustaqar mani unshehi kabari opposite ya haira yake mustaqar ka ka hailala mani ha abioma bai shalan mustauda unsheho jinoji iboka ne e mustaqar unsheho jinoji mustauda kuma unshi adiko ko na shi mani ki dubi agwatan ki ma daidai duhutan unshi mustauda ai todo amonugo ida ida ugo maka ne on ehun de haka avec idugbo kumadite ka yanya duhi koka amma tafsiri di eduka kai fun ise topapa ẹun dé kọjá àtẹnẹ tó kí kẹ ìṣe kàkí ni òun kè tètè òun ṣẹlẹ kì í aṣọ náà yìí ọ̀nà ìkì á ṣe yìí ugbo kì aṣọ náà kó dẹ ugbo kì aṣọ náà onye akpọjí dẹ and èmi ìwọ́n dùn ká kàkí ni ọ̀nà kì kinekwo kiasho na mefile kwehabioma wefile yi elegbagede ji kianwodabikome daji ikweha ojime todo amaka firi madu kadonu kakini ojo ene efe olo ya anya dabi kamu na daji obi ukwu man tola ngi kai eto ile ame maken ene sho na me ikokme ma she ikokme sho mi ene sho na do ne, to ene ki sho na meta medone lele ene lo onne onekwo ki hango da bi kome duhu kwe fa ne ubi kuma ceri hane mamu dekete kake yani kada fassalna al-ayati o shoshi ashe ma bireju ama ya mu juwe kuma dumojo ashe hushe manya ma ya alqur'ani dalu ka gbayin ashe ha abireju ma kojo ahibayani ma she wibo liqaumin yafqahun wibo kuma ni fahimta kuma ni eh, eh, kan wa naru meju ibo kan wa naru meju anu ma yani ibo kuma numa emi yani ibo kan wa naru meju yafqahun to amma ba pe ni al ilmu wal fiqhu ugba marab se o mene al ilm knowledge re won se al ilmi awake eke kani science kinaru ejugo al fiqhu kuma ohun ṣo ma yin ṣe àmọ́ ní ìṣòmọ̀ èkì tó ume ki iko kema kelie kemudusu kehibe pe lolole atake ni kema unsete fikihu to la mo kojo na fe olokojo isene tene do ni ni ikodo adighi ni ni to one owo ka se pu e ma bi aye e. adoma even awai adoma ne ojo owoda fikihu there ẹ kí kàkí ní ọ̀wọ̀ ìṣẹ̀nẹ̀rẹ́ yípa kó gbégbé lẹ̀ tó àlùfíkì hù rẹ̀ òun ṣojú ojú science science ihò ihò ihè lọ́la ẹ̀ṣẹ̀ ìkìmà ihè lọ́la àmọ́ fíkìhù ìkò bí lòlólíà lòlólíà to la ojú ẹnẹfẹ olo anumọ gbogbo ikọ ikọ ikọ lójú ìlà òhàyẹlẹ lẹ ẹni ìdú ọmọ lẹ yẹni alẹ ilmu lè kọ́ mi yàn alẹ mu wíbọ̀ kùmà yẹ kí ma to dẹ́ mi bí ògbó òfò ẹni ẹ yẹs ẹ lẹ dẹ àmọ́ náà nù nẹ ha akọjú ẹnẹfẹ olo kì á tsọ nù nẹ lè ilẹ̀ iṣẹ́ kùmà yẹ kí ma ayé òfò mi ṣe ọgbẹgbẹ lẹ to lẹ yẹni lè kọ́ mi yẹ fọdún to dú lẹ ọjọ́ kìí ṣàfùnẹ́ yà ayà kìí dọ́gba ha. وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل ومن ومن النخل من طلعها كنوان دانية كنوان دانية وجنات من أعناب والزيتون والرومان متشابها مشتبها مشتبها وغير مشتبه متشابه وغير متشابه انظر إلى انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلك لآيات لقوم يؤمنون طب آية كده وش آية 99 ọjọ́ náà fẹ́ olo ẹ̀gọ́ náà kì í kọ́ àlẹ́ alólàkẹ́ òun kì í ṣọ́nà oúnjẹ ìlẹ̀ ìmí bẹ́ẹ̀ adúnyọ́mọ́ ó kí kàdó ká mà ká mà hínú òun kì í títí kì í taki ṅomi be ako imuko emuko abu olama toka adibe lonu ga ŋo lewai ubile ŋomi be ako kwomo ge amu je ŋwi ka yei ŋomi be ako le tomo eŋo shen ame ŋo awu kuma ŋo defi amu je ŋu kojo ene fe lo ako dufu yi ka yei ma sojojojo ji ise na ame ŋo awu ki kan de fun ɛŋu duu ka a yie vilɛ yi sɛ ɔna ɛŋu yaa le kia wa yi ɔna omi ɛlɛ yi dɛ wa huwa alladhi anzala mina samaa'i ma'an òun kò ń sọjọ́ yìí òun ṣe ń nẹ́ kí domi rọ̀gùwá náà kó efe ojú àlè ayé mọ́mi lọ́wọ́ rọ̀gùwá náà kó efe ojú àlè lọ́la fa akhrajna bihi nabata kulli shay taki ami. Eh, eh, uṣẹ́ amúṣẹ́ oko ojojo òjòjì táka amuko duhu, amuko tiga duhu bíhì gbomi omi lele. la omi má ṣe ka lọ́ anan ẹ̀hún dúkẹ́ ní agbẹ́ oko ìmáṣe omi ẹ̀kẹ́ ọ̀dàyún ìfùdùhù gbégbé lẹ́nu ẹlẹ́dẹ́n omi kétété òǹṣọ́ ọ kẹ́ ùjẹ́ wọn nà kí á ti pé hàn ujenwa amenwa ware onugo mati kadu kenya ne ila shan ayangi washi fa akhrajna minhu khadira yana manwa okolale amu sheik ma lo ma lo ihamu e okola ojoju ojoji ko miadu tigadu hulale yani akhrajna minhu khadira taka mi amemi ibe mi mi mi mi amukoduhu kwefuma akpa ya duhu ya duhu emimi igogo emimi mimi ẹhun e, ma gbẹ ya duhu ineki e, taba duhu kí a ṣe ẹgbẹ ẹgbẹ mama nu baki idẹ idẹn idẹn takwe akidu emimi nga gwajinyana e. yi ẹgbẹ nga du mimi eche ya èmi mi ẹgbẹ́ ìnà ọgbàjì táàkì èmi mi kì í dùn òkú fún yukhriju al-hayya min al-mayyit kàkà ayélujára tó yẹ ni fa akhrajna minhu khatiha nukhriju minhu habban mutarakiba ifa man ka wọn kò dùn òkú ha mú check máa lo òkú lálẹ́ nukhriju habban amẹ́wẹ́yọ́ àwọn kò dùn òkú mutarakiban máa ro lójú ọlá ma ṣe tẹ mutarakiban masheru onye ọlama masheru n'onye ọlama apa? shenko okete kpodu anyị ee ekele ama ami enyim enyimeta enyimele enyimelu ọla oketiti mụtara akiba masheru onye ọlama shenko onye ọlama ele okodu ele okoli ele ami amenwe eyo eyo duk ma adụ osikapa ele onugbu osikapa onugbu ya deduhu ya duhu ayi ogo kani yayo ketete na ugbaji aman eyo eyo 300 ne keduhu kwefuna mutarakiba ugbo iduhu ko enechei eneko duhu yi allah to enki lugba menwe yo de ekilugbo amaoli onugbu ha mmanya mere oli yani waminan nahl waminan nahl ay wa nukhriju minan nakhli ele gbagede bomi lele ohun aka amaoli amaoli ẹ̀pẹ̀ tó dẹ́n kamara bá dọ́kí nahl ẹ̀pẹ̀ dé fún oli unọba dé fún oli dẹ́bìnú dé fún alama ṣe táwọn gbọ́ ọlọ́mọ àwọn ẹ̀ ṣe dárò ojú kọ́ wọ́n ṣe tẹ nàkìlì àmọ́ ṣe ń kà mú dábì tẹ alukurani ṣe ń kọjú ẹni nàkìlì ẹ ẹ̀tẹ̀ wọn lójoojí ó ní dábì náà kì í tètè ọmọ àmì nípa yìí nàkìlì tó dáhùn tó dó ohun ṣó ní kì í tètè kà má rọ̀ kùmà dàlukurani rọ̀ gbọ́ ọmọ ọmọ àmà àmọ́ rọ̀ má mọ̀lẹ́ ẹgbẹ̀rún má isha molek ma duhu ko ya na man ishin to amma ni shan kai tene kai kali ishin arabun amoli la chaka made ha ma doki anakhil oli epe anan ishin na adete wa to do epe un do ya ni wa yi uno ba un do ya ni wa yi debi no do ya ni an to le e sha wa alqur'ani kidai elika kini ishe ishe ìṣẹ̀dáṣe eh, a máa kí gáláhùn lè ìṣẹ̀dé ìṣẹ̀ṣẹ́jú ìkòdú ìṣẹ̀ṣẹ́jú ẹ̀húndú ìṣẹ̀ṣẹ́jú ẹ̀nẹ́dú. amara bụ ma daa ịrọ ọgwụ amaghị ịgala mda ka otunye kwu ume ịgala akpa ekọlụchi enwe ike otunye kwu ume si ekpe ekpe si nkọlụchi ya anyị si abakan culture africa yake kala to yani wa minan gbagada po mi kidai on aka mo li amoli amoli debinu on ako tigadu na yi chan ma tigadu hukwa na lale min taliha eh, ina ka shan ki ki kuma anyi duhu enyi ma mm, ya unshete tal'iha ikoki aroduhu titolele umudu ngarigalano ama adole ikoki abu efun lele yeni ikoki abu ki duhu lele min tal'iha unshete tal'iha yeni qinwanun yeni elima mashoji oji ele galadoko oji maka oji ekpe eh eli ẹgba ketete ifi na eneke na meta elu efa igbemi ọnwụ ọdụ ọka ya enyi olikete ama ntakị na amụ oji ojijọ ele debino ya na amụ oji wewe wewe oji mụ ụlọ ọba onugbu ele gbagede eli amụ oji oji meta kadoi ị alụ ketete ụra amị ụlọ ụnaka irụ nsadụ. engawinyishi an ojo akawa turuki ikawa kakinito ili kidai ha ame ama kafiri ikoma ikwa nabi sallam ame nwu de mai ama achọ na uje ngidai umai etenira o awekene duki agwa nwu na obi ojo enwele ha onwe aka mu je duhu dalu ka ojo na ologi describe bakọjọ ong'ashei ili ene chupe kumararan ọjọna kititi kiashele kidaiwa munai tinwan yana amojoji amoji unlala yani daniyatun mashemero ane edago eshekika èmi kìí dẹ́ta ká mọ́ akọ́nà mi àmọ́ ẹ̀pẹ́ ìbí mà gbọ́gbálẹ̀ ìṣe náà mọ̀ ẹ̀pẹ́ ibekumadoa noane magijelen nẹ! ekpodagane ekedo ekeduka ele debi e na onugo ise na olele ki ngodomo edaga na ise ki no eduka ama ba e ki sita ko jo na fe olo ki shi ibekumadoa nele ongido ngidodungi toru kini kedunga aka kini ise hele ṣé kí ìrọjí ijú ẹ̀pẹ́ olójoojú dú ìyájẹun gbọ́gbá yàtẹ̀ ṣé kò mọ̀ ọ̀bà tá a ṣe tá a mọ̀ ẹ́kẹ́ ká náà àmọ́ ọjọ́ náà olo tó dé ilé ìwọ́n ṣe dé eléhun iṣẹ́ jẹun lẹ́kẹ̀ tètè kò jẹun kò tó wọ́n jẹ́ náà ti ṣe ń kọ́nà ìbílẹ̀ ha ìbí kàkà ya na aṅụ lere oko oko inabi an shi inab la igala nan inab shi uh, grape da grape grape vine shi inabi inabi yarinyo ẹnu ẹ̀rọ yìí ṣe yàrá yàn ó mi ọlọ́lá yìí ṣe ṣe obila ishe de ha ma nkọjọ ya na fe ụlọ ka ite chuoli nwe ehi ịha e alụkwara ha rikere e ha mu nga wewe egi sora to na ba ememi ko inna lil muttaqina mafaza hada'iqa wa a'naba inabi dai eli inabi manyi zaitun zaitun shi olive dai war rumana rumana igalanan eh, e ma a lanafun ongunugo to amoli matai ishede amangwe ro matai ide ha mangwe ro ka idoja na mara o ma sha gbe ma du se to la oje na fe olo taki se un le ama amu ama li, du ma pio ihal qur'ani to to du ibe pa ma ide wajannatin min anabin wa zaitunan rumana yani kpomi kidaiki adorogu anekwe hojalei amokome ekume gbami inabi manyi zaitun manyi roman jefun ki aroduhu ki a ṣe fún mẹ́ẹ́dẹ́ mẹ́ẹ́nyájá mẹ́ẹ́nọkọ́ mẹ́ẹ́jẹ́ onúgògẹ́ gbomi lẹ́hùn máa dùn tìrà dùn yóò takẹ́hùn àwù gbóó lókè wọn dédé hàmí àmẹ́hùn ẹ̀rọ líìkù màkàyé. ichecha maketen aike da yawa aliga laifin amumagolo egili ọ̀gẹ̀dẹ̀ àlẹ̀mú gbọ́ìvà àmàjọ́í todo àmàṣe lọ́nà mi nàbí láwọn màlẹ̀gbà àmàmì àrólílẹ̀ ìgbéka màmúríyàn kò náà jẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n awò kìgbódì défì àmàmì ma she biolan wa ghayra mutashabi ma biolan yani ma biola ma biolan mushtabihan wa ghayra mutashabi e hayo muna ki dogbawa yani mutashabihan wa ghayra mutashabi ma biola ma biolan èmi ràn máa bà pẹ́ ni ejúgede máa ṣe ma ibíọ́lá ń iṣẹ́ ojú ojú òjòjì òun á gòlò shangwenu magolo yi o magolo de oli o magolo muna de odu odu eji eji nshen o magolo oli ma so kete amari shen ka he ka ka mo uri yon yi oji ẹ̀rọ orí èkìrẹ́ ẹ náà ṣe yí ọjọ́ ẹ kì í ṣe iṣu àwò polo ìfún ẹ lé ó

ọjọ́ òun lẹ́kì tẹ́sù tẹ̀sù ara rẹ̀ mushtabihan wa ghayra mutashabi taki yani unzuru yani kidai shagun kituma jangin shenni unzuru ila samarihi amanga rolile amo lilale yani me gameruma ego isi akini ka echeju ato ka gonu eh eh eju ekumeni ka chi ka go ehun shu eju edo انظروا نظرة اعتبار إلى ثمره إذا أثمر مدجو جو مدبي ما جو مدوغان أما أمور أما روم مش ثمره إيه رواية من أماني ثمره أمي أما روم شو ما ويدايه إذا أثمر إيه هديكو ما رودوه لا لا إن أوني شيء إيكو كا رولي كادوه yaduhu ide minye taki naduhu inanana inanana inanana ehikoki ananayi ishe na inaika e e, e, eh ikoki awa shenka huka ken lo ishe pupu eye irinyo ijidadin okade domo inomin and ile pe wati komune ipa ihomine ihurinyo ne ami marhala marhala eh situation ojojojoji ka ameo inaika ik mahali ha ena chei kola yani hadi bebu nzuru ila samarihi iza asmara wa yan'ihi mani e pange yana ngode juga pang shanki pa ay wa yan'ihi iza aina unzuru aidan mada bideju mehme ga eroli la shanki pa can ki kwala ta ki lojoji ko ki ma patan yani inna fi dhalikum e ki dai kuma ka mai la ayatin ide ha man juwe ojo anwu anwu juwe yin ise kuma do mo ojo li qaumin yu'minun wi bok manu kadonu manu kadonu po ojo ma do ke sha po ojo to insha Allah o ja yake da anya leka din ni enkaka itọkpakpa ọjọọ na-efe ụlọ ka imila da ndụwa yakije ka amụrụ chekwu dịka ka gị ma tọkpakpa na ọjọọ na-efe ụlọ jụrụ bayawa ada wasallallahu ala nabiyina muhammad wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa wabarakatuh